ètò jíròrò òwúrọ̀ ló tún gbòde. ètò yìí ló ń bá ilé ìpín yìí káàbọ̀ kí wọ́n máa ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye ó gbà ṣàlàyé ètò jíròrò òwúrọ̀. ètò yìí ló ní ìdájọ́ iṣẹ́ gbogbo ìkan pàtàkì láwùjọ lẹ máa bá níbẹ̀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 yìn ọ́ lógo ni mo wá yìn ọ́ lógo ni bàbá mi olúwa mi mo wá yìn ọ́ lógo ni mo wá yìn ọ́ lógo ni káábíà ò mọmọ sí mo wá yìn lógo ni mo wá yìn lógo ni olóòdù ọmọ àrè mo wá yìn lógo ni mẹ́bí wọ ni gbanigbani tí a ń sáyá ìwọ lọ́rọ̀ mọ́ ọ lájò títún ṣáájú ọmọ ládájò ìwọ lọ́rọ̀ mọ́ ọ níṣẹ́ fàyàtì ọkùnrin ogun mo wá àyìn ọ́ lógo ni n ó mọ yìn ọ́ lógo lójoojúmọ́ oore rẹ lórí ayé mi kò mọ̀ ṣe é fẹnu sọ n ó mọ gbé ọ̀gá lójoojúmọ́ àánú rẹ lórí ayé mi kò mọ̀ láfiwé mo wá yìn ọ́ lógo ni kábíyèsí mo wá yìn ọ́ lógo ni ọlọ́run tó lọ kọrin kése mo wá yìn ọ́ lógo ni ọlọ́run gbogbo ọjọ́ ọlọ́run gbogbo ìgbà mo mà wá yìn ọ́ lógo ni ìwọ lọ̀rọ̀ mo níṣẹ́ fàyàtì ìwọ lẹ̀kùn ọkọ̀ òkè ìwọ lẹ̀kùn ọkọ̀ fáráò mo wá yìn ọ́ lógo ń tèmi ni èmi ò lórin méjì tí mo fẹ́ kọ ju pé kí n yìn ọ́ lógo lọ gbogbo rírí ṣe gbogbo oríṣiríṣi tó ń ṣe nínú ayé mi ah ee kò mọ̀ ṣe é fẹnu sọ wọ́n mọ yàn ní tèmi àkìkì tán lórúkọ tó pọ̀ rẹpẹtẹ ẹ jájọ máa yìn kájọ máa gbé e ga gbogbo yìí tẹ̀ ti darapọ̀ mọ́ wa lórí ètò ìjíròrò òwúrọ̀ lóore ní ẹ jájọ máa yìn Elédùmarè kájọ máa yìn ìwọ má ṣàròyé mọ́ má sọ pé à èmi tí mi ní ṣe ń jì lápò à èmi tí mi níṣẹ́ lọ́wọ́ èmi tí mi tí ì bímọ à gbogbo ìṣòro yòówù kó wù kó o lè ní ìwọ ṣáà ti máa yin Elédùmarè lógo à ó wàá rí bí gbogbo òkè ìṣòro òun bí ó ṣe máa di pẹ̀tẹ́lẹ̀ níwájú rẹ kí máa fi yẹn náà kí máa fi kí yín kó àmójúbà àkọ́tún ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tiyín lọ́jọ́ tèmi orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ aya olúwa ṣeun ńlá fún mi aláṣàkẹ́ ti yín gangan tí ò kọ́ mọ̀ bẹ́ẹ̀ lẹ́rẹ́ ẹ ti mọ̀ pé tá a bá ti dé sórí ètò ìjíròrò òwúrọ̀ báyìí ẹ gbogbo fàájì ti bẹ̀rẹ̀ sí ní sàn náà nìyẹn àlejò wa tá a jọ máa sọ̀rọ̀ lénìí àwọn náà ti wà ń kalẹ̀ wọn ti wà ń digbí ṣùgbọ́n tó bá tó àsìkò ẹ̀ máa rí ojú tiwọn. ọ̀rọ̀ mọ́ràn tí máa fi gbà wá níyànjú lénìí òun náà ni màá pè ní mọ̀wáyé mọ̀yà mọ̀wá ayé mọ̀yà ẹ jọ̀ọ́ ṣé kí n béèrè béèrè yìí lọ́wọ́ wa wípé kí la tiẹ̀ ń wáyé yìí mọ́ yà fún kí là ń wáyé mọ́ yà fún bàbá mi olórin kan wọ́n ní kí là ń wáyé mọ́ yà fún o <laughs> kí là ń wáyé mọ́ yà fún bó o lówó bó o lówó ó kú. bó o bá tẹ̀ wá lówó tó pọ̀ rẹpẹtẹ ṣé o lè sun yàrá méjì papọ̀ ìwọ ò tí ì kọ́lé ṣé o lè wa ọkọ̀ méjì papọ̀ lẹ́ẹ̀kan náà o ò lọ́kọ̀ <laughs> tẹlifíṣọ̀nù lásán kò rọrùn láti máa wo méjì papọ̀ nítorí o lose concentration tó ń ṣe ń bí bó bá ní òun wọlé díẹ̀ o tún fẹ́ wọlé díẹ̀ o tún fẹ́ wọlé díẹ̀ ká tó wí ká tó fọ̀ o máa lose concentration nítorí ṣe ń bí nítorí ṣe ń bí rè gbogbo ẹ̀ á wá já pọ̀ bí ẹsẹ̀ télọ̀ <laughs> ó túmọ̀ sí pé kí ló ń wá wáyé mọ́yà fún kí ló ò lè sọmọlàkejì lóore fún kí ló ní tẹ́nìkan ò ní mo mà fẹ́ràn orin àwọn bá mi o ìkan ni. ilé kìlọ̀ kọ́ o tẹ́nìkan ò tí ì kọ́ rí <laughs> tálẹ́ǹtì kìlọ̀ ní o tẹ́nìkan ò tí ì ní rí eh, ipò owó ló wà lénìí táwọn kan ò tí ì sí ń bẹ̀ lánàá ṣé torí ipò nìwọ ṣe wá o fẹ́ dọ̀ lọ́hùn o wá kápá gan-an okó gbogbo alẹ́ ayé òkò mọ́yà ẹ dákun ní gbogbo ibi tí ẹ bá ti bára yín pátápátá ní gbogbo ibikíbi tá a bá wà ìwọ ìbá àjọga ilé iṣẹ́ kí lòun wáyé mọ́yà fún ẹ̀yìn ìbéèrè tí mo fẹ́ ká máa béèrè lọ́wọ́ ara wa lọ́jọ́ tẹ̀lé rèé wípé ilé ayé yìí kò tó wà mọ́yà ilé ayé yìí ò tó wà mọ́yà nítorí pé a tó Elédùmarè tó dá wa sáyé a sì ní agbára tó Elédùmarè tó fún wa ní ẹ̀mí ìyè tá à ń mí nítorí ìgbà tó wù ú ló lè béèrè ẹ̀mí yìí ìwọ ìbá jẹ́ lè mọ́mù ìwọ ìbá jẹ́ pásítọ̀ tó lókìkí jù ìwọ ìbá jẹ́ ọ̀gá iléeṣẹ́ tó sì ní gbogbo owó ilé ayé yìí lọ́wọ́ ẹ dákun ẹ jẹ́ ká máa ní ẹ̀mí tó ń béèrè béèrè yìí lọ́wọ́ ara wa ní gbogbo ìgbà pé kí ni mò ń wáyé máyà fún kí là ń wáyé máyà fún nítorí ilé ayé yìí kò tó nǹkan kò tó nǹkan bẹ́ẹ̀ náà ni orí ètò ìjíròrò òwúrọ̀ lẹ ṣì wà lórí Kaftan television yorùbá tìyẹn ẹ jẹ́ àdé òkè lọ́hùn káre fẹsẹ̀ rajó díẹ̀ kéré fijó gbé àlejò mi sórí ìjókòó ẹ kú kalẹ̀ lọ́dẹ nígbà tẹ́ ẹ bá fi máa padà rí mi èmi àti àlejò mi lẹ́jọ́ máa rí à ń padà bọ̀. káàbọ̀ padà sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Kaftan television yorùbá tìyín fọfẹnẹ tẹsẹ ń darapọ̀ mọ́ mi orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ bẹ́ẹ̀ dẹ̀rẹ̀ àlejò mi tàjọ máa sọ̀rọ̀ àwọn náà ti wà ń kalẹ̀ wọn ti wà ń dìbì bọ́dà mi ẹ káàbọ̀ sórí ètò ẹnlẹ ṣe dáadáa lẹdẹ gbogbo ilé ńkọ́ ṣe rí lórí ètò ìjíròrò òwúrọ̀ ẹ gbé ohùn sókè ẹ gbọ́ slogan kan tó ṣẹ̀ṣẹ̀ réènì tán pé ẹ sọ̀rọ̀ sókè <laughs> ẹ pẹ̀lẹ́ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí. yes ma. ẹ ṣeun irọ́ náà sì ni o irọ́ ni o ẹ bá gba kìíní mú nísìn ẹ máa gbọ́ <laughs> ah, ga gbogbo ẹ̀ mọ̀ jálálálá ni ó dà ẹ mọ̀ jẹ́ kí n bẹ̀ fáwọn aráalé torí Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní ẹnu oníkọ̀ báyìí ti máa ń gbọ́kọ̀ o. àwọn aráalé ti rí ojú yín ẹ bá mi dárúkọ yín fún àwọn aráalé náà ká bẹ̀rẹ̀ láti bẹ̀. ẹ ṣeun lọ́tí mm, mm. orúkọ tèmi ni um, ọlámilẹ́kan oyèlámì èyí mm. tí a mọ̀ sí uh, ọlá gospel. ọlá gospel mo sì ń sọ ọ́ sìn pé nígbà tẹ́ ẹ bá gbá kinní mú mo ti ń já náà díẹ̀díẹ̀ ó dà irúfẹ́ àwọn iṣẹ́ wo ni ọlá gospel máa ń ṣe gbogbo iṣẹ́ tẹ́ máa ń ṣe pátápátá nípa oore ọ̀fẹ́ ọlọ́run hmm. mo jẹ́ olórin ẹ̀mí hmm. èyí tí ọlọ́run pè lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni mo tún jẹ́ tí ń pè lọ́wọ́ tí ó sì tún mọ̀ pé títí láéláéláé nítorí ẹ̀mọ̀ relevant ni títí láéláéláé àìnípẹ̀kun. ẹ ṣeun hmm. mo tún jẹ́ olùkọ́ ní iléèwé kan àdúgbò mi bẹ́ẹ̀ mo tún jẹ́ ẹni tẹ́ pé mo tún ya àwòrán débi pé mo lè edit ẹ̀ láti hmm. orí fóònù láti bẹ̀rẹ̀ hmm. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀. ẹ ń yà àwòrán kò yé mi irú àwòrán ò lè máa ń yà. bí kámẹ́rà náà ni a máa ń lò. ọ̀dà ẹ ẹ bí dop. yes ma a máa edit ẹ. Hmm. ẹ lè ẹ lè yà àwòrán fáwọn èèyàn kẹ edit bí ṣe still pictures àbí moving pictures àbí gbogbo ẹ. still la ṣe wà. ok kẹkẹ ya fọ́tò. bẹ́ẹ̀ni ó túmọ̀ sí pé ẹ máa ń ya fọ́tò dáadáa dáadáa ó dáa ẹ já ṣe báyìí ẹ olórin ẹ̀mí ni yín ọ̀kan pàtàkì lára àwọn olórin ẹ̀mí ilẹ̀ yìí tí Ọlọ́run gbà fún tí ó sì tún máa gbà fún síwájú àsíwájú sí tẹ́ ẹ ti bára yín nídìí iṣẹ́ orin ẹ̀mí ti tó ọdún mélòó. tọ́wádéká wo ó ti máa lò tó um, ten years báyìí. ọdún mẹ́wàá sánsan nídìí iṣẹ́ orin ẹ̀mí hmm, ó dà eh, kí lẹ wá ṣe bára yín nídìí iṣẹ́ orin ẹ̀mí kí lẹ ṣe wọnú iṣẹ́ orin ẹ̀mí. Eh, ìwọ́n kan wà nípa ẹ̀mí yìí hmm. tí mi ò ń ṣàyédè lọ sí ibì kan hmm. láti kú bóyá a fún mi ní ìtọ́ni àbí orí ọ̀fẹ́ rẹ̀ láti lọ mo dúpẹ́ lọ́n pé inú iṣẹ́ orin a sí ni láti kwaya láti bẹ̀rẹ̀ ní ìlú mìíràn ní Ọ̀yọ́ state ní fìdítì díẹ̀díẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ó di pé ọlọ́run á ní pé ah ọmọ yìí ọ̀rọ̀ náà ó tà ó kò láti dá jáde sí gbangba mm. so ó tó láti bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ náà nìyẹn kó lè pé nígbà yẹn náà àga mami wọn fún wa wọn takò wá díẹ̀ pé ká máa lọ pọ̀ láti lọ sí program báyẹn. Hmm ó máa ó máa rẹ̀ mí ni débi pé two weeks orí àìsàn ni máa wà. tó mo tún mú iṣẹ́ orí ìtàgé náà mọ́. eré orí ìtàgé ẹ sọ gbogbo ẹ̀ ń gbẹ́ dé mo ní gbogbo iṣẹ́ tẹ̀ ṣe pátápátá ó dà bóyá ẹ máa so mo mú iṣẹ́ orí ìtàgé náà mọ́ iṣẹ́ orin kíkọ hmm. tó pé méjì mo máa tó bá ti ní pọ́ yá báyìí mi ní hmm. ìgò lẹ́ẹ̀mejì mo ti lọ. Hmm. àbí nǹkan mo ní dágbére lé gan tó pé màá fi dára máa fi kó lé máa fi sáré lọ bẹ̀ hmm. bọ̀ bí dá ti bẹ̀rẹ̀ díẹ̀ dandan tí ọlọ́run fún fún alóore ọ̀fẹ́ pé. àwọn màmá wa máa wá yín káàkiri <laughs> eh, eré orí ìtàgé tẹ́lẹ̀ mú wọn ṣé ti gospel náà ni àbí gbogbogbò. ti gospel ni a máa ń ṣe bí àwọn ọmọ Zion fi gbé àyè bẹ́ẹ̀. Hmm. ti gba tí wọ́n máa ń pè yín àwọn wo ló máa ń pè yín ṣé àwọn ti ṣọ́ọ̀ṣì ni àbí nǹkan. àwọn churches náà ló máa ń pè wá bẹ́ẹ̀ kódà iṣẹ́ orin tí à ń sọ̀rọ̀ lọ síwájú àti wájú sí ẹni tẹ̀tí wá jókòó tì nísìn tẹ́ ẹ mú gẹ́gẹ́ bí iṣẹ́ professionally ó ti tó bí ọdún mẹ́wàá. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wa. nígbà tẹ́ máa mú bí iṣẹ́ professionally yẹn àwọn àpẹẹrẹ wo lẹ rí tẹ́ fi mọ̀ pa mo ti fẹ́ mú kínní lọ́kùnkúndùn. àpẹẹrẹ tí mo wé ni pé pápá jùlọ tí mo rí sọ lẹ́ẹ̀kan mo ní pé ìrìn mm. ṣàdédé ṣe nǹkan. Mm Hmm. láti pé mo ní mo rí mo rí púùvù ẹ̀ hmm. olúwa pé kí n máa lọ nǹkan máa ṣe nǹkan báyìí mo kọ pé tí mo ti kọ́kọ́ bẹ̀rẹ̀ tí mo dáwọ́ kọ̀ mí lẹ́ẹ̀kan pé ọlá gospel hmm. ìgbà kan wà pé mi ò kí n jẹ́ ọlá gospel ọmọ ògo jésù máa ń jẹ́ ńgbà yẹn ìgbà tí mo kọ́ bẹ̀rẹ̀ ọmọ ògo jésù nǹkan sẹ́f mo tún lóore ọ̀fẹ́ láti dá um, drama náà lẹ̀ eré ìtàgé ọmọ ògo jésù drama ministry ni mo dá lẹ́gbà yẹn ọ̀dọ́ tún tó mo rí pé mo parí secondary school mi gbà yẹn mm. tí mo lè rọ̀fẹ́ láti padà sí Èkó mm. ni mo ti máa sùn máa ríra mi bẹ́ẹ̀ ni pé mo ń control àwọn affairs nǹkan bóyá mo ní gúùpù kan mo kàn ń control rẹ̀ wọ́n ní hmm. olúwa ṣé o fẹ́ kí n ṣe nǹkan bẹ́ẹ̀ ni àbí kí hmm. ló fún mi lóra convince mi ọlọ́run láti mọ̀ hmm. mo fẹ́ kọ́ ọmọ ògo Jésù ṣe nǹkan báyìí ni. <laughs> sọ ọlọ́run á lọ pé ókè o mo fún ẹ lórí òfẹ́ lẹ́nu ṣùgbọ́n òun ni máa jẹ́ ọmọ ògo jésù mọ́ hmm. ọlá gospel. ọlá gospel. ni màá fún ẹ báyìí so àti gbà yẹn ni àti ń jáde hmm. di wákàtí. títí di sìn ìgbà yẹn lọ́lọ́run pààrọ̀ orúkọ yín láti ọmọ ògo jésù sí ọlá gospel drama group ọmọ ògo jésù ńkọ́. àwọn ṣe ń tẹ̀síwájú bàbá. ẹ sì ń ṣe irúfẹ́ drama wo lẹ máa ń ṣe. àwọn christian movie náà ni christian drama níbi pé a máa ń lọ from churches to churches. èyí ò kì í kọrin èkì ń ṣe ah, ṣẹkẹsẹkẹsẹ búlà máa <laughs> ṣàkàṣàkà búlà <laughs> ó dà ọlá gospel ṣé ẹ ti ṣe album síta. ó kù díẹ̀ ó kù díẹ̀ hmm. ọlọ́run àṣẹ nírọ̀rùn single ńkọ́. mo fẹ́ ṣe single kan àti yeah ibi a bi three or four years ago ni mo ti fẹ́ ṣe single yẹn but mm. studio tí mo fẹ́ lò mm. ní òjijì ní studio yẹn ó gbiná tí mi fi lè fi láti ló dá mi tó di àkókò yìí ṣùgbọ́n ìpèníjà sọ́tún sósì. ẹ ṣe wá wá studio mi nígbà tí ìyẹn ti gbiná ṣẹ́yìn lẹ́ni ni. no ìyá mímọ́ mi náà ló ní. ló ní ẹ̀yin wá fẹ́ ṣe ọmọ ọ̀dọ̀ tó tọ́ <laughs> ẹ fẹ́ ṣe loyalist ẹ̀ẹ́dà ọlọ́run á ṣe nírọ̀rùn ṣùgbọ́n mo mọ̀ pé àwọn orin á ti wà ńlẹ̀ rẹpẹtẹ ṣùgbọ́n ẹ̀ẹ́dà ṣe báyìí ná olórin ẹ̀mí oní this oní that àti ń sọ láti gbàtẹ́ ti dé ẹjẹ́ àgbóhùn yín náà kàtí ẹ̀ kọ́kọ́ fi yẹn gbé ọlọ́run ga lórí ètò ilé ní ká tó tẹ̀síwájú ní ọ̀rọ̀ tans. <coughs> ọpẹ́ ni mo mú wá. bẹ́ẹ̀ ni. sí ọlọ́run tó lọ́pẹ́. ó ní o ọpẹ́ ni mo mú wá o mm. sí ọba tó bí jù bẹ́ẹ̀ni ọpẹ́ ni mo mú wá ọpẹ́ ni o sí ọlọ́run tó lọ́pẹ́ ọlọ́run tó lọ́pẹ́ ọpẹ́ ni mo mú wá o bàbá mi sí àtóbi jù sí àtóbi jù máa ro ààrẹ pin o ọ̀rẹ́ mi eh. máa ro ààrẹ pin máa ro ààrẹ pin wọ́n ní o máa ro ààrẹ pin torí. ọlọ́run tó ń ṣe ọbẹ̀ hmm. kò kúrò nídìí àrò. kò kúrò nídìí ṣásun. máa rora rẹ pin máa rora rẹ pin. ọlọ́run tó ń ṣe bẹ̀ o kò kúrò nídìí ìṣàsùn máa rora rẹ pin torí ẹ̀yin fúnra yín gan ṣẹ̀dẹ̀ lérò pẹ̀lú wà lórí ètò ìjíròrò òwúrọ̀ yìí ní èní yìí níbi tẹ̀ jókòó sí ohun tó túmọ̀ sí pé ọlọ́run tó ń ṣe ọbẹ̀ kò kúrò nídìí ọbẹ̀ mò ń kí orin yíyẹn lẹ́yìn ni o wípé gbogbo ibi tí ó ti pinnu wípé òun máa mú wa dé ó máa mú wa débẹ̀ láṣẹ ọlọ́run ọba iṣẹ́ orin ẹ̀mí ní gbàgede tá yìí àti social media báwo lẹ́yìn ṣe rò pé wọ́n ranra wọn lọ́wọ́ sí. Ah, ibi tí mo ti kọ́kọ́ mọ̀ ni wípé ó ní màámi kan Hmm. ní ìlú Ìbàdàn hmm. ah, mọ́mí Kẹ́hìndé ológun ara mama hmm. Sachs nílùú Ìbàdàn ni wọ́n tó bá ti ń ṣe program báyìí ní every December mo máa bá wọn ṣí ẹ̀rẹ̀ débi pé màá ṣí ẹ̀rẹ̀ débi pé ah, ọmọ tó máa mi ṣí ẹ̀rẹ̀ kíní yìí program yìí ah, ó yẹ kí n mọ ọmọ yìí ó wá ní kí n wá ráwọn Ìbàdàn ìgbà yẹn ló ń palẹ̀mọ́ fún program wọn tó máa ń ṣe ní every fourth Sunday ní December yẹn so mo ṣáà lọ bẹ̀ ọjọ́ hmm. fún mi lọ́wọ́ fẹ́ láti mínísítà hmm. so ìgbẹ́jọ́ tó wá announce pé àwọlé àwọn àkọ́kọ́ nílùú hmm. èkó lọ́bẹ̀ yìí fi mí jẹ́ nìyẹn ìgbẹ́ mo wá yọra mi pé ah so kìtìn tún máa ó máa ràn lọ́wọ́ tó báyìí the first time tí màá bá Yínká Ayéfẹ́lẹ́ jókòó papọ̀ ó jẹ́ àkókò àkọ́kọ́ mi nìyẹn àti màámi Bísí Aláwìyé ìgbà yẹn mo inú mi dùn pé ah. Mm mo rí ìdùnnú bẹ́ẹ̀ pé a ah, o hmm. àtìgbà yẹn mo ti. <coughs> àròlé ológo ara one <laughs> ó túmọ̀ sí pé ẹni tí social media ń ṣe kò kì í ṣe kékeré ẹ̀yin kàn ń ṣe tiyín nígbà ẹ̀kọ́ dẹ̀ láì àbí kí lẹ rí nínú ológo ara tẹ́yìn náà fi máa ń ṣe àpógrámù ṣe àpógrámù. ṣe one thing about my own life ni pé ah, yorùbá dẹ̀ máa sọ ọ̀kan ní báwo níre yọ̀ hmm. kí lè jẹ́ títí ẹ̀ náà. kí lè tiẹ̀ náà lè dé mara ẹni tó fẹ́ ṣe program báyìí that's one thing about my, my own life mo máa bá wọn share rẹ̀ so that àwọn tí wọn ò lè rọ̀fẹ́ láti rí ní pọ́tọ̀ títí wọn hmm. wọn lè rí nípa tọ̀dọ̀ tèmi hmm. so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo ti share ní Tọ́pẹ́ Àlàbí gan rí débi pé wọ́n láti chat mi up pé mo ṣe gidi gan even gan mega nine nine the same thing pé hmm. mi ṣe máa ń ṣe nìyẹn so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí wọ́n bí tí mo délé ní nípa rẹ̀ ni mo ṣe débẹ̀ because àwọn tí mo mọ̀ lé through social media any ni sharing of their programs. ẹ tí ì ṣe àpọ́gíráàmù Tọ́lá Ọ̀nàbàjọ́ ẹ tí ì ṣe àpọ́gíráàmù tèmi ò kò ń ṣe torí pé ẹ ṣe àpọ́gíráàmù lèmi ṣe pé yín wá sórí ètò ó dà ẹ wọ́n ní gbogbo nǹkan tó bá ti dà téèyàn bá ti ń ṣe kéèyàn tẹ pamọ́ kó máa ṣe nítorí èèyàn ò mọ ibi tó lè gbé èèyàn dé lẹ́yìn wá ọ̀la ọ̀la gospel ọ̀la gospel ọ̀la gospel iṣẹ́ orin ẹ̀mí ní bíi ọdún mẹ́wàá títí dèní ṣé ẹ̀yin fẹ́ sọ pé tí wọ́n bá jí yín lọ́la pé Ọlá Gospel wá gba ten million nù kó o fi iṣẹ́ orin ẹ̀mí sílẹ̀ fún àwọn tó ń kọ́kọ́ máa kọ́ ṣe máa gbà. Ah, hmm. mi ò lè gbà hmm. mi ò tiẹ̀ lè mi lè dámọ̀ràn rẹ̀ wípé hmm. màá ṣe nǹkan because mo rí iṣẹ́ ìránṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí mo gbà ní hmm. pé òun náà máa dẹ̀ ṣe títí máa fi kú hmm. mo sọ̀rọ̀ nǹkan lánàá lórí whatsapp mi mo kàn síbẹ̀ mo ní olúwa o kú ìtọ́jú mi hmm. orí ọ̀fẹ́ tí mo nílò láti máa yìn ẹ́ títí máa fi kú olúwa fi fún mi ọjọ́ kejì ni mo lè rọ̀fẹ́ láti wà níbi ayé. abẹ́rẹ́ lọ ọjọ́ kejì yẹn lèmi pè yín pé kẹ́ máa bọ̀ ní orí ètò ìjíròrò òwúrọ̀ ó dà ọlọ́run á fún yín ní orí ọ̀fẹ́ yẹn láti máa sìn ín títí láé àti láéláé ẹ já ṣe báyìí a fẹ́ dé òkè lọ́hùn náà ká fi ẹsẹ̀ rajó díẹ̀ ṣé ẹ ti ní àǹfààní láti ní fídíò tó jẹ́ titi yín ó díẹ̀ ó díẹ̀ ok àwọn praise online tá a máa ń fi sí YouTube nǹkan ṣáwọn yẹn wà kò sí ní ó kù díẹ̀ ó dà ẹ orin ìtàlẹ̀ wa fẹ́ fún wa tá máa lọ wò nílé lórí ká lọ melody. èwo nù melody. goodness and mercy. goodness and mercy. ó dà àlejò mi ní ká lọ wo dáre melody goodness and mercy ká fi fẹsẹ̀ rájò ńlé tá a bá padà dé èmi àti àlejò mi náà la sì jọ ń sọ̀rọ̀ ẹ sì máa gbọ́ wìnrìnwìnrìn lẹ́nu àlejò ẹ kú kalẹ̀ àpadà. thank you ètò ìjíròrò òwúrọ̀ lẹ́sìn lórí Kaftan television yorùbá àtẹ̀yìn rèé ó ga jù lórí ètò lórí ní wọ́n ní ó dàbí pé ọ̀dọ́mọdé lójú ṣùgbọ́n wọ́n dàgbà síkùn wọ́n dàgbà síkùn ẹ kú kalẹ̀ àlejò tèmi lórí ètò lóore ní à ń sọ̀rọ̀ lọ kó tó di pé a lọ sílé agbára ṣùgbọ́n ìpèdè kan nígbà tá a fẹ́ lọ fi ẹsẹ̀ rajó lé pé orin Dáre Melody ọ̀gá yín ṣé ẹjọ́ ní àwọn àjọṣepọ̀ ni àbí ẹ̀kan mọ̀ wọ́n látòkè. ẹ látilẹ̀ hmm. tí mo kó lórí pé mo bẹ̀rẹ̀ sí ní kọrin gan ni mo hmm. ti mo ti fẹ́ràn wọn gan hmm. torí pé mo ti wo live wọn mo background wọn wọ́n jẹ́ ń pé ó jẹ́ is a good mentor tí mo lè súnmọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀dà àkókò yìí débi pé mo àjọ máa àtijọ́ níṣẹ́ wa kàn bọ́ àti máa jọ àkànjọ́ ń sọ̀rọ̀ náà ni ṣùgbọ́n mo ń lóye ọ̀fẹ́ mo dẹ̀ sọ fọ́lọ́ pé olúwa níwò yìí ọdún tó ń bọ̀ tí màá palẹ̀mọ́ fún album hmm. pé màá gbọ́n wọn wá sí album launch mi because ó jẹ́ ọ̀dẹ pé ó ṣe súnmọ́ hmm. wọ́n ṣe súnmọ́ ẹ̀tìjọ́ ẹ ti ń bá wọn sọ̀rọ̀ wọ́n ti ń dá yín lóhùn ṣé lórí ẹ̀rọ tẹlifóònù lórí chaati tó dáa Eh, bọ́dà mi Dáre Melody wọ́n ní ẹ jẹ́ èèyàn tí ẹ ṣe é sún mọ́ eh, ẹ má yí wà yín padà ẹ jẹ́ ṣe báyìí iṣẹ́ orin níbi ọdún mẹ́wàá sí ni kí ni àwọn nǹkan ti bá pàdé nídìí ẹ bóyá bí àdójúkọ. ah ó pọ̀ ju pọ̀ pọ̀ ó pọ̀ gan-an hmm. tó mọ́ tí ìgbà kan jẹ́ wípé a ní mọ́tò láti lọ program àwọn hmm. afẹ́ kọ́ mọ̀ wá pé a máa ń kọrin torí hmm. pé a máa fẹ́ sẹ́rin lọ lọ síbẹ̀ mo ní wá ah hmm. gbọ́ máa start máa stop gbogbo báyìí bó mo ṣe fẹsẹ̀ mẹ́rin lọ́nà máa sọ ẹ̀dùn ọkàn mi fún ọlọ́run àti bẹ́ẹ̀ àti lọ program dé wípé àti ìbàdàn wọ́n ti promise mi pé ok èyí tá a máa fún ẹ ni adébẹ̀tàn báyìí nǹkan wá change ó wá kú bí a àṣekò ah kí n fẹ́ ṣe báyìí ṣùgbọ́n hmm. láti máa pe ọ̀rẹ́ àti ẹbí kọ̀ọ̀kan pé àtàrà ah, àtolójúlùmọ̀ á síbì kan o hmm. ẹ wá gbà mí o so àti há sọ́nà ọ̀ prógrámù o <laughs> irú àdójúkọ yìí náà kẹtẹ tó sọ àdójúkọ míì kí lẹ̀yin rò pé àwọn olórin ẹ̀mí bóyá tán ṣẹ̀ṣẹ̀ ń dàgbà bọ̀ kí ni wọ́n lè máa ṣe láti lè má máa dojúkọ irú àdójúkọ báyìí one thing i will just say is that kí àwọn kọ́ ká ní focus hmm. kò sẹ́ni tí ó máa galáyè tí ò ní ní díẹ̀díẹ̀ tó ní kùdẹ̀kùdẹ̀ nínú hmm. àjọ ẹ̀ á hmm. ti ẹ̀ pọ̀ á pọ̀ gan ṣùgbọ́n bí lè fi yé mi wípé kéèyàn tújú ká òun ní ṣígínì òun ní ṣẹ́gun ayé fún wa ṣùgbọ́n ẹni tó wọ́n máa ṣe nǹkan láyé yìí kó fi àdúrà tì nǹkan tí mo mọ̀ ni pé kò sẹ́ni tó bá ọlọ́run dòwò pọ̀ tó ń pàdánù tó pàdánù rí. bẹ́ẹ̀ni. ẹ kì í share experience mi kan fún yín. ó dà. ó di ìgbà kan wà mo fẹ́ sanwó lé. débi hmm. pé twenty four thousand ẹ kí n san. Hmm. mo lè fún máa yín twenty thousand ó wá kù four thousand. Hmm. máa yín ó dẹ̀ ti ń fún mi lọ́rùn pé ìgbà báyìí lòun fẹ́ gba owó yìí. Ah, ah, kí ah. ló dé ibẹ̀ ti gba twenty four twenty thousand. kí ló ń ṣe máa ìdó wa ń ṣe báyìí. twenty four. mo wá rántí pé lẹ́sìn kan wà tí mo ṣe tó máa ń káwọn ọmọ kan tutorial ní ìgbà yẹn hmm. so mo rántí pé woman kan dé wà rẹ pé mo ṣe bẹ̀rẹ̀ fún ọmọ rẹ̀ láti ọjọ́ monday hmm. ṣé ẹni tẹ́ pé mo ṣe bẹ̀rẹ̀ monday ni màá bá eh, pé ó fún ah, un bá pé olúwa tó bá pé nítòótọ́ ni mò ń sìn ẹ̀ gba hmm. mo dẹ̀ wá torí ẹ̀ mo wà ní àwẹ̀ olúwa wá pé nítòótọ́ mò ń sìn ẹ̀ kí n rà láti from nowhere mo wá múra pé mo lọ sí. Si, ibi tí mo ṣe bẹ̀rẹ̀ níjọ monday yẹn ó lákọjọ́ yẹn wednesday àbí thursday lọ́jọ́ yẹn hmm. mo wá débẹ̀ tán ní ìyá àwọn ọmọ yẹn gan máa wá béèrè lọ́mi pé àbá àwọn ọmọ yẹn fẹ́ bá mi sọ̀rọ̀ kọ́ hmm. fẹ́ kí mi ok bí mo ṣe gba fóònù yẹn ibi tá a ti jọ ń sọ̀rọ̀ wa ni pé uncle ẹ ṣeun sa o bá mi sẹ́yìn àkáǹdì nọ́mbà yín ah ní mi mo wá wò bóyá má ní ẹ máa ó kàn fẹ́ gbà ká tó ń bá mi. ó kàn tí a gbà sílẹ̀ bóyá tóṣù bá parí. <laughs> so kò tí ì three minutes mo rà hmm. láti ten thousand. wow. mo wá ló pé ah so lóun lóun máa ń gbàdúrà. Hmm. so ẹni tó bá lóun tó tọ́ hmm. lọ́ọ̀kọ̀ọ̀kan ọlọ́run á gbọ́ tiẹ̀. so nǹkan tí èèyàn wá lè ṣe láyé kó wù tó lè máa ṣe kó fi ọlọ́run síwájú kò fi Ọlọ́run síwájú ẹ ẹ jẹ́ ń yàbàrá díẹ̀ kúrò nídìí iṣẹ́ orin iṣẹ́ olùkọ́ tẹ̀ ń ṣe ṣé ẹ kàwé ní ilé ìwé gíga ti àwọn olùkọ́ ni. bẹ́ẹ̀ni torí iṣẹ́ olùkọ́ kọ́ lẹ́yẹ kí mo fẹ́ ṣùgbọ́n mo kọ mo bára mi bẹ́ẹ̀ ni. Hmm, ẹ bára yín bẹ́ẹ̀. <laughs> mo lọ sí Ìbàdàn Polytechnic hmm. mo ṣe music technology ń bẹ́ẹ̀ músíkì. music technology ni mo ṣe ah, bẹ́ẹ̀. tọ̀ntọ̀n. Hmm. mo tún kó bẹ́ẹ̀ mo lọ sí eh, oníṣùkú kan tí wọ́n ti ń ṣe training eh, media communication that hmm. was ní around Surulere yẹn ibẹ̀ mo tún ti ka mass communication hmm. tí mo dẹ̀ ṣe tán láwọn tó láfíà ṣùgbọ́n àti rí ọ̀nà pé ìdá ṣeré dára fi bára wa ní ìdíṣẹ́ olùkọ́ ah, gbogbo nígbà téèyàn ṣáà ti ní ìmọ̀ ẹ̀kọ́ gbogbo nǹkan tí Elédùmarè bá fẹ́ kéèyàn ṣe náà lèèyàn máa ṣe kí ìbùkún Ọlọ́run kó ṣáà ti wà ní orí iṣẹ́ téèyàn ń ṣe òun náà ni iṣẹ́ wo lẹ kí lẹ wá ń kọ́ àwọn ọmọ níléèwé. English and maths náà. English and maths lè ń kọ́ ẹ kọ́ music. no school yẹn ò tí wọn ò tí gba music láàyè. gba music láàyè ó dà ẹ ẹ já padà sídìí iṣẹ́ orin ẹ̀mí ṣé ẹ̀yin gbàgbọ́ nínú pé a fẹ́ tẹ́ pẹpẹ ẹ̀yìn àbí ẹ̀yin náà ti máa ń tẹ́ pẹpẹ ẹ̀yìn láti bí ìgbà tẹ́yìn ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí. pẹpẹ ẹ̀yìn tí a ń sọ yìí mo gbọ́ ohùn ni ẹ̀yin ti fẹ́ tẹ́ pẹpẹ ẹ̀yin yẹn ń sọ yẹn èmi dẹ̀ èmi á jẹ́ pé mo wà nú ẹ̀mí nìyẹn mò ń gbọ́ yín nìṣó síwájú. so mo gbọ́ ohùn yẹn pé ọmọ mi mo fẹ́ kó máa yìn mí ní ọdọọdún hmm. so mo bẹ̀rẹ̀ sí ní dájọ́ pé ẹ̀yìn náà ní year twenty two thousand and fourteen. ah lọ́hùn lọ́hùn ìyẹn mà ti ń lọ bí ọdún mẹ́jọ báyìí lénìí ó túmọ̀ sí pé ẹ ti ń tẹ́ pẹpẹ yìí ní àti bí ọdún mẹ́jọ sẹ́yìn. Hmm. so tọdún yìí náà ó ó wà lọ́nà báyìí hmm. ní ọjọ́ oṣù yìí náà ní September seventeen. dáhùn ìṣẹ́ mo fẹ́ to celebrate ogún eh, ten years tí mo ti ń ṣiṣẹ́ orin papọ̀ bọ́n ti Shekinah praise hmm. so orí ọ̀rọ̀ tí mo máa ń sọ náà ni Shekinah praise láti twenty fourteen náà mo ti máa gbé tọ́pìkì náà kalẹ̀ Shekinah praise Shekinah praise. Shekinah praise yìí lọ́dọ̀ tí yín kí ni ìtumọ̀ ẹ̀ kí ni inspiration tó wà behind it. to me Shekinah praise ó jẹ́. Uh, àsìkò tó yẹ kí èèyàn máa yọ̀ǹda ara rẹ̀ láti fi gbogbo ara rẹ̀ yan náà débi pé you surrender yourself totally láti yìn ní àkókò yẹn o fẹ́ yìn ni so ìtumọ̀ sí ọ̀dọ̀ tèmi nìyẹn. Hmm. láti ìgbà tẹ́ ti wá ń ṣe ṣèkínà pẹ̀sì tẹ́ bá ṣe tán àbí àwọn àsìkò tẹ́ ẹ̀ ń múra láti ṣe kí ni àwọn àpẹẹrẹ tẹ́ máa ń rí. àpẹẹrẹ tí mo máa rí náà ni pé kó tó tó mo bẹ̀rẹ̀ ti ní palẹ̀mọ́ dó hmm. kò sí kí ah, challenges máa wà tí wọ́n bá fẹ́ hmm. bẹ̀rẹ̀ nǹkan bẹ́ẹ̀ débi pé àwọn tó ní màá ṣe gbá màá ṣàwò àní hmm. rí ọwọ́ mọ́. nǹkan kan. so ibẹ̀ ni ẹ̀rù ti máa ẹ̀rù máa dé pé ah ọlọ́run mo máa kojú tì mí. so ẹ̀rù máa wà ní àkókò díẹ̀díẹ̀ ṣùgbọ́n mo ń dígbàgbọ́ ní ọlọ́run pé tó bá ti kù díẹ̀ kọjọ́ yẹn dé ìyanu máa ń ṣẹlẹ̀ ó bá kù díẹ̀ kọ́ mo lóore jì sí kòtò mọ̀nàmọ́ná àṣìṣe mọ́lẹ̀ ìyanu àṣẹlẹ̀ lẹ́yìn ọjọ́ yẹn ńkọ́ kí ni àwọn nǹkan tẹ̀ tún máa ń rí. lẹ́yìn ọjọ́ yẹn mo tún máa ń ní oore ọ̀fẹ́ láti ríra mi nínú níbi pò débi pé mi gan-an lérò ọ̀fẹ́ láti pé mo fẹ́ dé àwọn tó bá rí mi àwò bóyá ah, abẹ́ni ti ó ti jẹ oúnjẹ yẹn ńlá ni wọ́n pé àṣẹ mẹ́rin tó máa ń lérò ọ̀fẹ́ láti ra ibi tó da níbi pé àwọn tí mi ò lórí tó máa ràn mí lọ́wọ́ wọ́n ní ah gbẹ́lé gbẹ́lé ah, wá síbi báyìí wá síbi báyìí so ọlọ́run máa fún mi ọ̀fẹ́ láti tún jáde sí hmm. lẹ́yìn ìgbà program mi hmm. tí àwọn onídẹ̀ sì máa ń ṣẹlẹ̀ àwọn tó máa ń pè mí mọ́wọ́n tí ìgbà kan that was five years ago hmm. ara church mi kan ni ó ní òun wá program mi pé ọjọ́ yẹn lòun ti rí ìyàwó tóun fẹ́. ah abẹ́rẹ́ ọlọ́run inú <laughs> Shekinah praise lọ́ọ́ ti rí egungun ìhà wọn yẹn gan tó ó tó testimony lọ́tọ̀lọ́tọ̀ ọlọ́run á máa ṣe dáadáa fún wa lójoojúmọ́ ẹ jẹ́ ń béèrè lè ná iṣẹ́ orin ẹ̀mí tán bá pè yín sóde ẹ wá bá wa kọrin níbi o ẹ wá bá wa kọrin lọ́hùn kí ni àwọn nǹkan tí ó máa ń jẹ́ àfojúsùn yín tẹ́ bá fẹ́ lọ ṣiṣẹ́ ìránṣẹ́ mò ń bẹ ọlọ́run fún kankan hmm. tí mo sì tún dó lórí lórí rẹ̀ pólúwa hmm. orí ọ̀fẹ́ tí mi ò ní máa demand when it come to church pólúwa hmm. mo fẹ́ máa béèrè ṣùgbọ́n tó bá fún mi máa gbà máa yí as a blessing from the altar mo sọ pé olúwa fún mi lórí ọ̀fẹ́ rẹ̀ mo fẹ́ máa demand because I see it as a as a calling hmm. and I want you to come and share your own anointing Hmm. to people to people that are watching you. bẹ́ẹ̀ni. tó bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn tó bá pè mí màá fi tọrẹ àwa pàápàá jùlọ ẹni tó bá pè mí rí kò sí bó ṣe é jìnnà tó máa lọ bẹ̀ because àkọ́kọ́ yẹn má láìkí máa pọ́n lè fúngbà kọ́kọ́ hmm. jẹ́ pé kò sí bẹ́ẹ̀ ṣe é jìnnà tó màá wá èyí tó bá fún mi màá gbà because èmi ò ń mo ń demand pé èyí báyìí yẹn fún mi èyí báyìí yẹn fún mi kò kò sínú ẹ̀jẹ̀ mi hmm. so èmi as a blessing from the altar. ẹ ẹ ẹ bẹ ṣe sọ yẹn pé ẹ fẹ́ máa demand àwọn ọmọ tẹ́ bá kó dání ńkọ́ tẹ́ jọ ń lọ ṣiṣẹ́ ìránṣẹ́ kí ni àwọn máa gbà. pẹ̀lú pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run mo dúpẹ́ Ọlọ́run fún oore ọ̀fẹ́ tó fún mi pé àwọn tí mo ní wọ́n ń mm. ṣe ìrànlẹ́ pé wọ́n ojú wọn ràn mọ́wọ́ hmm. nítorí Ọlọ́run ti kẹ́ mi nìyẹn hmm. gba àwọn tí mo ní tó máa ń bá mi jáde mm. wọn kì í pé owó là ń bá lọ owó tẹ̀lé yín. Mm. kódà gbọ̀ngbà mi wà láì pé táwọn máa lọ síbẹ̀ àtọmọdá owó mọ́tò lọ ni àtọmọdá owó mọ́tò padà nígbà mm. kó máa lọ lé tí máa fún wọn tí máa fún wọn they will see it as a blessing. ju mo ṣe sọ̀rọ̀ yìí. àwọn èèyàn ti yìn wọ́n máa ṣe wọ́n sọ wọ́n Elédùmarè á túbọ̀ máa bùkún fún wọn fún yín lágbára Ọlọ́run ẹ ti sọ̀rọ̀ nípa Dáre Melody lénìí àwọn olórin ẹ̀mí ńláńláńlá tó tún kù ṣẹ́yìn rò pé wọ́n ṣe é sún mọ́. ṣe máa sọ fún nìyí àwọn olóyìn kan wà débi pé mi ò lè mi lọ mi lè kù lọ bá wọn because mo rí wọn débi pé wọ́n ti ń ìgbéra ẹni ti fẹ́ máa dàbí pé á yóò hmm. fẹ́ súnmọ́ wọ́n dàbí máa sọ̀rọ̀ kan pé ẹni tí yóò súnmọ́ hmm. ìlímọ̀wú ìwà tó ní. Hmm. solú mi rántí mọ́mí mi kan Bukola odi testimony very humble woman very humble kò dẹ̀ sí bó ṣe lè kéré tó náà á fi tọrọ ya á fi gbà ẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tí mo lè dákọ́ tó pọ̀ gan ọ̀gá mi gan bíi Samuel àjọsọ lórí program mi náà ni wọ́n bọ̀ wá program mi náà wọ́n jẹ́ òǹdẹ́ pé wọn ò tiẹ̀ rò pé lè kéré hmm. wọ́n tún fi tọ̀nà tó wà mọ̀ pé àwọn ilé náà wọ́n ń bọ̀ wá síbi tí àwọn náà wà lónìí. bẹ́ẹ̀ ni bí tágbàlagbà bá dé dúró lọ́mọ kéékèèké máa bá wọn bẹ́ẹ̀ ni ó túmọ̀ sí pé àwọn tí ẹ ti bá pàdé wọn ṣe é sún mọ́ hmm, torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá jókòó níbi tí ẹ jókòó sí i náà wọ́n máa ń sọ pé àwọn olórin ẹ̀mí tó ti ga bẹ́ẹ̀ bá pè wọ́n wọn ò ní dáhùn bẹ́ẹ̀ béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wọn ò ní fèsì ní kinní kan wọn á ní kẹ́ lọ mówó tabua wá òun ló jẹ́ kémi béèrè ìbéèrè yẹn lọ́wọ́ títí yín ọlá gospel kí lẹ́yìn níbo lẹ ti rí ọlá gospel níbi ọdún márùn-ún sẹ́ni ká máa fi yẹn náà kásẹ̀ tó tèmi náà lẹ̀. mo ríra mi ní ibi tó ga hmm. débi pé ibi tó ga débi pé màá ní orí ọ̀fẹ́ láti hmm. tún máa fi ràn yàn lọ́wọ́ hmm. because mo wọ́n sọ fún náà pé ipò tó bẹ́ wà lónìí tó bá tún fi ràn yàn lọ́wọ́ kò ń ṣe ipò because ipò tó wà yẹn tó wà tó bá fi ràn lọ́wọ́ kì ṣe ipò ọ̀rọ̀ rèé mo rí ẹ̀yọ̀ kan yẹn mú dání lọ́dọ̀ àlejò mi ẹ máa sọ̀rọ̀ yín. because ipò tó wà lónìí a mm. gbé ẹ síbẹ̀ fún ìdí kan ni mm. kò síbi tí Ọlọ́run gbé yàn síbẹ̀ nígbà mi wà dájọ́ pé Ọ̀yọ́ state ló yẹ kó wà ṣùgbọ́n ó mm. bára ẹ ní Ìjẹ̀bú Ìjẹ̀bú tó dé wà ẹ́ sìn it's not coincident a gbé ẹ síbẹ̀ fún ètè kan ni tẹ́mi fún máa ń kọrin nǹkan pé ó nídìí kan tá a fi rán mi wá sáyé ó nídìí kan tá a fi rán mi wá sáyé. bẹ́ẹ̀ ni. a rán mi wá o láti gbógun Jésù ga. Hmm. so ìdí kan ló wà tá a fi fìyàn sípò kan sípò hmm. tí wọn bá wà a gbé ẹ e síbẹ̀ kó lè fà wọn yan tí wọn tí ì sókè kó lè fà wọn sókè ni ṣùgbọ́n hmm. rírà níbi tó ga débi pé mo wá ń ran àwọn èèyàn lọ́wọ́. ọlọ́run á sì ṣe bẹ́ẹ̀ bóyá kẹwulẹ̀ kúkú bá mi fìyẹn náà gba àwọn akẹgbẹ́ ti yín báyìí tán jẹ́ olórin ẹ̀mí tàbí tí wọ́n ń ṣiṣẹ́ kan tí àwọn náà sì ń gòkè láti ga ní àmọ̀ràn kan tẹ́ ẹ mú wá fún wọn láti lé ká máa fìyẹn dágbére tán pátápátá lórí ètò Ah, ìmọ̀ràn tí màá gba àwọn àwọn tó wà àwọn ẹkẹgbẹ́ mi hmm. ẹ kì hmm. pé ká fi sùúrù ṣùgbọ́n tá a bá ń ṣe hmm. kò sí ẹni tó ga lónìí tí ò bẹ̀rẹ̀ mi kan bẹ́ẹ̀ni ẹ máa gbà mí lọ́la láti kọ orin mi kan ẹ kọ a tí tó jẹ́ single tí mo ń palẹ̀ mọ́ sílẹ̀ pé ẹni àná ẹni àná ẹni àná tún lè dọ́là kó tún dà lágbára hmm. ìtumọ̀ ẹ̀ ni pé ẹni àná hmm. ó lè dọ̀la kó dà lágbára sọ ẹni tí ò ní lónìí hmm. ó lè dọ̀la kó ní torí náà já fi sùúrù ṣoògùn tá à ń ṣe sùúrù ló láyé o because ẹni tó bá fi gàgàgà eh. ṣe gbogbo tó máa ṣe akọ ṣubú lójijì tẹbi pé kò ní láti ṣàtìdédé mọ́ so ipò tí wọn bá wà just have it in mind that one day you get there. Hmm, ẹ ṣe ọlá gospel ẹ ní sọ̀rọ̀ tán mhm. láṣẹ ọlọ́run ọba ẹ ti bá wa sọ̀rọ̀ tó pọ̀ lórí ètò léni ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń dágbére ẹ bá mi sọ gbogbo ibi tí àwọn ará létí lè bá yín pàdé lórí social media handles yín facebook o instagram o youtube o tiktok àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. social media hmm. gbogbo ẹ̀ ni mo wà wẹ́ hmm. pàdé mi ní facebook ọlá gospel ọlá gospel ọlá gospel platform ẹ máa bá mi bẹ́ẹ̀ ní facebook ní facebook mhm. ní ah, instagram náà <clears throat> Gospel five Gospel five Gospel five mo wà bẹ́ẹ̀ twitter náà ọlágospel nìkan ẹ máa bá mi bẹ́ẹ̀. Hmm. youtube ńkọ́. youtube ọlágospel five náà ni. Gospel five ẹ ṣeun ẹ ọlágospel bóyá kí n sọ pé kẹ́ ẹ máa ronú sí orin kan tẹ́ ẹ máa fi dágbére fún wa tán pátápátá lórí ètò léni kémi náà máa fi yẹn dágbére fún gbogbo àwọn ará ìlítà jọ ṣètò léni pé ẹ ẹ kú ìjókòó lọ́ọ̀dẹ̀ ẹ ó dá mi lójú pé ẹ̀yin náà rí ẹyọ kan tàbí méjì mú pẹ̀lú èmi àti àlejò mi lọ́jọ́ ti tèmi orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ àyálùwà ṣeun ńlá fún mi aláṣà kẹtìyìn gangan tí ó kọ mọ̀ tẹ́ bá ní ọ̀rọ̀ kan méjì tẹ́ fẹ́ bá náà sọ ìta àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ at Ọ̀nàbàjọ Ọláwálé at Ọ̀nàbàjọ Ọláwálé lórí YouTube lórí Facebook lórí Instagram lórí tiktok lórí twitter gbogbo ẹ̀ at ọ̀nàbàjò ọ̀làwálé tó bá jórí Kaftan television yorùbá lẹ ti fẹ́ bá wa sọ̀rọ̀ at captain TV yorùbá náà ni ẹ̀tẹ̀ gbogbo èròǹgbà yín ṣọwọ́ ẹ̀tẹ̀ gbogbo àtẹ̀jíṣẹ́ yín tẹ́yìn náà bá dàbí ọlá gospel tẹ́ ẹ fẹ́ wá darapọ̀ mọ́ mi lórí ètò ìjíròrò òwúrọ̀ ẹ̀tẹ̀ àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ màá rè má sì fún yín lésì tó dáa ọlá gospel ó yá pé a kà gbé orin yẹn lẹ̀ ká tó máa sọ pé ó dàrọ̀ òdìgbà kan náà. kó tó dé hmm. kó tó dé hmm ṣàṣàrò ayé rẹ ò hmm. kó tó dé. kó tó dé. kó tó dé. Hmm. kó tó dé. ṣàṣàrò ayé rẹ ò kó tó dé. má jẹ́ kó bá ẹ níbi tí ò dáa má jẹ́ kó bá ẹ níbi tí ó dára hmm. ṣàṣàrò ayé rẹ ò kí jésù tó dé kó tó dé kó tó dé ṣàṣàrò ayé rẹ ò tó dé ẹ jẹ́ àjọ wọn juwọ́ sáwọn aráalé pé ó dàbọ̀ ó dìgbà kan náà. ètò ìjíròrò òwúrọ̀ ló ètò yìí ló ń yọ ọ́ ilé ìgbé yìí káàbọ̀ kí máa fi ìlú pẹ̀ kú àbójúbà. ètò tó kọ́ ni lọ́gbọ́n tó fún ni lóye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 ibi tá a ti ń ṣàfojúsùn ayé tó rẹwà. Kàtàǹtì Yorùbá ní ẹ máa yí kò jẹ́ o, ẹ máa wo kàtàǹtì.